ẹgbẹ̀rún àwọn ìràwọ̀ ń kéde ògo rẹ kí ni ó wá ṣe mí tí n kò nílè máa júbà. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè mo gbé ọlọ́run ga fún oore ọ̀fẹ́ àti àǹfààní àkókò yìí mo gbàdúrà mo súre fún ẹ̀yin ọmọ ọlọ́run ní ibi gbogbo lábẹ́ ọ̀run mi ò mọ àkókò tó ń gbọ́ èrè àdúrà yìí lórúkọ Jésù bí o ti ń gbọ́ kó ṣẹ mọ́ ọ lára ọ̀sẹ̀ yìí kò ní burú fún ọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù olùgbàlà o ò ní rí ìbànújẹ́ o ò ní rí ìkorò ọ̀sẹ̀ tuntun tí o bẹ̀rẹ̀ yìí yóò sàn ọ́ fún rere nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí oníṣẹ́ ibi ò ní jẹ́ fún ọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní gbà pé ìbànújẹ́ mo súre fún ọ látorí òkè bàbá àbíyè mo súre fún ọ ní àárín gbùngbùn orí òkè yìí lórúkọ Jésù agbára tí ń dáhùn àdúà níbi gbogbo tó ti ń gbọ́ mi tó ń rí àmì ṣe lórúkọ Jésù ó yá kó dáhùn àdúà rẹ lórúkọ Jésù ni mo wí ẹ̀gàn táyé mọ̀mọ́ ó yá kó di ògo ẹ̀gàn táyé mọ̀mọ́ tá a mọ̀mọ́ ìdílé rẹ tá a mọ̀mọ́ ọkọ àbáyá rẹ ẹ̀gàn náà lónìí lórúkọ Jésù ó yá kó di ògo níbi gbogbo tó ti ń gbọ́ mi lábẹ́ ọ̀run lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ẹ̀yin ènìyàn yìí ìṣòro tá a fi ń júwe yín lórúkọ Jésù olùgbàlà ó yá kó gbiná sọnù ẹ̀rí ìyanu kó tẹ̀lé ògo ni fún orúkọ Olúwa gbọ́ ẹnìkan ṣoṣo tí ayé rẹ nílò olùrànlọ́wọ́ kan ṣoṣo tó nílò tí ayé rẹ yóò fọ̀n sókè ó yá lọ bá pàdé lórúkọ Jésù ó yá lọ bá pàdé lórúkọ Jésù ó yá lọ bá pàdé gbogbo ibikíbi tí ẹ̀tọ́ rẹ bọ́ há sí ọwọ́ agbára Olódùmarè ó yá kó gbà á fún ọ ọwọ́ àṣẹ Olódùmarè ó yá kó gbà á fún ọ níbi tí ẹ̀tọ́ rẹ há sí lórúkọ Jésù olùgbàlà àṣẹ Olódùmarè lónìí ó yá kó gbà á lé ọ lọ́wọ́ ògo ni fún orúkọ Olúwa ògo ni fún orúkọ Olúwa nípa ti ẹ̀yin ènìyàn yìí mo wí nínú àṣẹ agbára ọlọ́run Jehovah lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì bí ẹ ti rin ìrìn àjò ọ̀sẹ̀ yìí ó yẹ ẹ lọ gbáre mú ẹ lọ ṣe ẹ lọ láyọ̀ ẹ lọ rí ìdùnnú ò ní pèpè ìbànújẹ́ o wọn ò ní pè é fún ibi ẹrù tí abiyamọ kì í tú wò wọn ò ní gbé ká ọmọlé nínú ọ̀sẹ̀ yìí ò ní rọ́ràn ojú rí ò ní gbọ́ ibi ojú rí ò ní rí ibi etí rí ò sì ní gbọ́ ibi ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa lórúkọ Jésù olùgbàlà agbára tó nílò agbára tó nílò tí ó mú ìran rẹ ṣẹ agbára ọlọ́run tó nílò tí ó mú ìran rere rẹ ṣẹ bí o ti ń rí àmì ṣe ó yá gba agbára náà agbára ńlá ọlọ́run jehovah eléyìí tó nílò tí ó mú ìran rere rẹ ṣẹ tí ó mú ìpinnu rẹ ṣẹ oyún ire tó ní tó fi lè rí bí oyún ire tó ní tó fi bí fáyé rí agbára náà ó yá gbà lónìí àṣẹ náà ó yá gbà lónìí àṣẹ ọlọ́run jehovah lórúkọ jésù ó yá gbà lónìí àṣẹ tí ìṣerere gbogbo tó ń di ìrọ̀rùn fún lórúkọ jésù ni mo wí ó yá gba àṣẹ náà orí rẹ ò ní burú orí rẹ ò ní gbàbọ̀dè ibi ò ní bá ọ èrò ọ̀tá lórí rẹ kó yí dànù èrò ọ̀tá lórí rẹ kó dasán èrò ọ̀tá lórí rẹ kó dòfo àdáwọ́lé rẹ yóò yọrí sí rere gbọ́ gbogbo ohun tó múnú rẹ dùn ayé ò ní fi gbomijé lójú ẹ gbogbo ohun tó láyọ̀ nínú rẹ kò ní dìkorò orísun ayọ̀ rẹ kò ní sun ìkorò jáde mo wí nípa tiẹ̀ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì níbi tó ti ń gbọ́ mi tó sì rí àmì ṣe sí àdúrà yìí lórúkọ Jésù olùgbàlà ó ń ṣe bí ò ní jí ọ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ẹ ó láyọ̀ kalẹ́ inú rẹ yóò dùn gbogbo àwọn abandon project yẹn ìwà láàyè ọlọ́run kó lọ parí rẹ̀ ìwọ tó rí àmì ṣe yẹn wàá rí ìrànlọ́wọ́ wàá sì rí àánú gbà àánú ìgbédìde àánú ojú rere àánú sí ibi gíga mo ní wàá rí àánú gbà ògo ni fún orúkọ olúwa ọ̀rọ̀ rẹ ti dayọ̀ lọ yin ọlọ́run ó sì ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa ẹ̀yin ará nínú olúwa nínú ìrìn àjò ọ̀sẹ̀ tó rìn lọ yìí mo fẹ́ kó súnmọ́ ọlọ́run sí i súnmọ́ ọlọ́run rẹ bí o bá súnmọ́ bí o bá súnmọ́ wàá kó èrè rẹ̀ ó ní ẹ súnmọ́ mi èmi ó sì súnmọ́ yín bó o bá súnmọ́ tó náà súnmọ́ wàá rí tọwọ́ ọlọ́run gbà súnmọ́ ọlọ́run pẹ̀lú ìgbé ayé ìwà mímọ́ kó o lè bá rí tọwọ́ rẹ̀ gbà kí àwọn àdúrà wọ̀nyí kó lè gbà fún ọ bí o bá súnmọ́ ọlọ́run wàá rí tọwọ́ ọlọ́run gbà wàá sì ní ayọ̀ nínú rẹ̀ ayọ̀ rẹ yóò sì kún nínú rẹ̀ ohun gbogbo tó ń fẹ́ ní rere wàá rí gbà lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni orísun ayọ̀ rẹ kò ní sun ìbànújẹ́ nítorí náà súnmọ́ ọlọ́run rẹ súnmọ́ ọlọ́run súnmọ́ ọlọ́run kó lè bá a dára fún ọ kó sì lè yí ọ ẹ ìwé orin ìjọ àpòsólì ti kristi orin eight oh nine ó ní gbàtà bólúwa rìn nù mọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ ọ̀nà wa yìí ó ti mọ́lẹ̀ tó gbàtà bá ṣe fẹ̀rẹ̀ òun yóò máa bá wa gbé àti àwọn tó gbẹ́kẹ̀ wọn lé ṣàgbẹ́kẹ̀lé ọ̀nà mìíràn kò sí láti láyọ̀nù Jésù ju pé ká gbẹ́kẹ̀lé súnmọ́ kó gbẹ́kẹ̀lé ọ̀nà mìíràn kò sí láti láyọ̀ nínú rẹ̀ bíi pé ká sinmi lé ká gbẹ́kẹ̀lé ká rọ̀ mọ́ ká rìn nínú òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ nígbà náà yóò dára fún wa yóò sì júṣe fún wa yóò dára fún ọ wọn gbàgbé pé jésù ń padà bọ̀ nígbàkúùgbà ló lè dé ní àkókò yìí lórúkọ jésù ìpadàbọ̀ kristi kò ní mú ìtìjú àti ẹ̀gàn bí èmi àti ẹ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù fi àdúrà yìí ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ rẹ bí o ti ṣe yóò dára fún ọ hallelujah. kí ni mo tọ́ sí nínú oore ọ̀fẹ́ tí mo rí gbà lọ́dọ̀ rẹ tó bá yé mi dá májẹ̀mú láti inú ọlẹ̀ ọ̀rọ̀ rẹ yè ó sì ṣẹ ọba tí kì í dalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìwárìrì.